وكل بدعة ضلالة وكل ضلالة عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àbẹ̀láwọn ọba ọba títún kó wájọ ní ìjọkó sí ìrọ̀lẹ́ ìdèrè látàrí alukoran alkarim èyí tá a mọ̀ sí ọba ìbùkún ọba oríire ọba ìmọ̀nà tí olúwa fún anábà Muhammad sallallahu alaihi wasallam léyìí tọ́já sí wípé gbogbo ẹni tó bá ti jókòó sí òun náà orí tí ń bẹ náà Al-Kùránì yẹn yóò máa sàn lọ báwo náà àwa sì gbà yí pé gbogbo orí tí ń bẹ láyé wọn ò wọ kankan nínú orí tí ìwọ olúwa tó fi sínú Al-Kùránì Kẹrim gbogbo dáadáa tí ń bẹ láyé kò sí fi wé nǹkan kan nínú àwọn dáadáa tí wọ́n ọlọ́run ọba tó gbé sínú àlùkò àrùn kẹrin béèyàn bá lè ṣe jókòó sí tó bẹ́ẹ̀ ni yóò ti gbà á tó àwọn àbẹ̀ lọ́run yìí dá jókòó yìí bí ò sí ẹ tó nǹkan ọlọ́run kọ́ bá wa sọ́ọ́ di púpọ̀ fún wa. àwọn àbùkún tó wá fi sínú ọ̀rọ̀ rẹ̀ náà àti àwọn oríire tó wà ńbẹ̀ náà àti dáadáa tó wà ńbẹ̀ ọlọ́run ọba aláàánú ti máa ń pín ó jẹ́ ká gba èyí tọ́pọ̀ jùlọ níbẹ̀ ká lílò láyé ká tún lílò láti kìí àmà Suratul Hujurat àyà keje ibẹ̀ náà ni àwa ibi tí wọ́n ti ń kọ́ wa wípé ká mọ iye ń ta bá ní tó bá dára ogun tó bá dára tó bá wà lọ́dọ̀ wa ká mọ iye ẹ̀ ká sì lò ó kó sí àti bó ti yẹ. baka na àyà na àyà àdúrà ni ẹjẹ́ bí ìtí mo se níjọ́ kìíní àná níbẹ̀ náà nígbà tí wọ́n dá àárín kan bẹ́ẹ̀ anáríwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá máa yọ nínú àyà yẹn wọ́n fi máa ń ṣe àdúrà náà ti wá ń ṣàdúrà yẹn níjókòó àkọ́kọ́ bó ti ẹ̀jẹ̀ sí pé àti ìṣètò bá ti ṣe àwọn orí tí ń yìí tí ànábì máa ń sàdúà tí máa fi ń sàdúà sallallahu alaihi wasallam ìjọba mu tí ànábì fi mú tí wọ́n fi lò dá fi fi ń sàdúà ó ká mọ̀ pé kí èèyàn kọjá ń bẹ́ẹ̀ láì ọba ti síbẹ̀ ọba kó fún ẹnì kọ̀ọ̀kan o. àwọn àti àyà náà gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ àti túmọ̀ ẹ̀bí ẹ̀ lánàá àti níjẹta mo tó ẹlẹ́ẹ̀kẹta lórí ẹ̀ nìyí àbí ọlọ́run fi ọ̀rọ̀ fún wa o. lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash لو يطيعكم في كثير من الأمر لعنتم لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان الإيمان وزينه في قلوبكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وكره إليكم الكفر والفسوق والعصيان هم الراشدون أولئك هم الراشدون واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله كتب إليكم الإيمان وزينه في قلوبكم ànábì ń bẹ láàrin yín sallallahu alaihi wasallam bó ti wá wà láàrin yín tó náà kò sí gaaru kò sí fẹ́ńfẹ́ kò wú sí yín ó tún tẹ̀rí ba fún yín bẹ́ẹ̀ bá kọ nǹkan míì àgbà tí yín á ti di ẹ̀ sílẹ̀. Lọ́wọ́ mi ò fi ìyàwó fún kí n ká sí ilé mi ìlànà àmúlẹ̀ àárín ẹnu díẹ̀ díẹ̀ tí ọmọ àtẹ̀lé yín àbáwọn kọ̀ọ̀kan tí ọmọ àtẹ̀lé yín ń látọ́ láwọn kan tí wọ́n fẹ́ máa gbé mú tọ́ ọmọ pé àánú rẹ náà ní ti ànábì tí òfin tẹ̀lé yín ń bẹ̀. ayé pé hundred percent ànábì pass sọ̀rọ̀ wà wà ní. ni pé àyèmọ́sìn nǹkan tẹ́ fẹ́ kì í sí nítorí àǹfààní ara ẹ̀ torí yín náà ni tí kì í bá ti torí kí ẹ má bàa ti nínira tó bá gba gbogbo ń tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ti wọlé ni ẹ̀yin lẹ́ kà wọlé nípa rẹ̀ lọ́wọ́ yóò tẹ́ ẹ̀hún kan mú. lọ́wọ́ yóò tẹ́ ẹ̀hún kan mú. لم تبع ولكن ولكن الله حبب إليكم الإيمان bá ti gbóló wá ní kẹ́ fẹ́ràn ìmánì ní tí máa gbé èèyàn jáde kó nù ìmánì náà ní kí èèyàn ọmọ gbà kọ́kọ́ sí fún tí àlẹ́rọ Muhammad sallallahu wọ́n torí pé ẹ̀yìn yìí àwọn àyà yìí jẹ́ tẹ́sí kí àbáwọn gbogbo yálà náà lọ fọlá yìí ni o àbí ànínábì lọ bá àwọn kan rẹ wípé ẹ̀yin tàbí èmi káì ẹ má ti báyìí ọ̀rọ̀ máa sọ pé ìwà láàbí. wọ́n ní ẹlọ́ máa mọ̀ kò sí ti fẹ́ bá tàbí kan wínú àlùkò àárín àbí ànínábì fẹ́ bá wínú súnnà kan sallallahu alaihi wa sallam ní a máa ní sí àbí máa ní rẹ̀ dúró déédéé ọ̀yanrantí ni àbọ̀ ń mì ní máa sọ pé yí máa ní rẹ̀ dúró déédéé ó sì kò mì níbi kankan. wàlá kí ni àbúrò àbàbà ilẹ̀ ikú wọlé máa. nínú àwọn àyà tẹ́sí recommendation àyà fat nínú Al-Qur'an náà láyà ìwà. àyà tá à ń ká yìí nínú àwọn àyà tí ń recommend pé àwọn tàbí àà. Ah, ah, ní a bá ti ẹ̀sì nǹkan kan tí wọ́n ká torí ẹ̀ ń gbóná sọ fún wa pé. lọ́mọ pé tó ṣẹlẹ̀ sí wọn ìjọmọ èèyàn lọ́jọ́ ṣẹlẹ̀ ìdí pé máa ní rẹ lẹ láti lè bá a máa wí pé wọ́n ti màláíkà ní ààrẹ nìkan wà máa wá fi àléébù kankan náà àwọn ààrẹ ìwọ́n jẹ sí àbábà ń bẹ lọ́dọ̀ rẹ àbí bábà ń bẹ lọ́dọ̀ rẹ. wàhálà mi ní àwọ̀ àbábà ilẹ̀ ìkúnlẹ̀ àwọn tàbí hapaba hapa wọ́n náà wò ó bá ní hapa á nǹkan lálà pè ní hapa ọ̀rẹ́ mọ̀jú abba ayọ̀ abba ọlọ́run ni wà láàájú. ilé wa kọjá abba ó tún ní bá kejì ń jẹ báwọn bẹ abba èèyàn lánàá ń jẹ báwọn àbá tún ní abba abba yẹn pé abba yìí méjì ní ọ̀la ẹgbẹ́ ń náwó. wọ́n ní àyà tẹ́sí

ó sì níyàwó ọlọ́run jẹ́ ọ̀sán ti níyàwó ti pé mẹ́rin ọlọ́run oníyàwó à lẹ́yìn mẹ́rin àfàtò mẹ́rin ó ní mẹ́rin sáwọn tó ní àtúntàdá àmọ́ ọlọ́run jẹ́ oníyàwó yóò pè é ṣàdúrà pé ẹnìkan mẹ́wàá nínú àwọn ńlá ńlá ni ọjọ́ rẹ̀ wà nígbàdàn lọ́wọ́ ìbàdà ọkọ̀ kò ní ọwọ́ wa sọ́dọ̀ mi náà mo òsì dáadáa ó ní wà ẹni náà ní wà bí nǹkan kan lè mi àti ẹ̀pọ̀ rí dáadáa tipẹ́tipẹ́ mọ́tò ti lè ṣáà máa sọ náà ni mo wá dọ́dọ̀ mi mo wá ń sọ pé tó Òṣogbo lọ́wọ́ yìí o ẹ̀yin tẹ́ ẹ bá mi tẹ̀lé lẹ́yìn ẹ mẹ́jọ lọ ẹ bá ń fún ìyàwó kan ó ní àwọn nǹkan mọ̀ lọ mẹ́rẹ̀ẹ̀rin ti pé ẹ sábà ń ṣàdúrà pé Ọlọ́run ti pa wọ́n báyìí. wàlá kí ni àwọn ọmọ àbàbà nílé ikún orílẹ̀ iná. Nígbà àbà nílà máa bẹ lọ́rùn rẹ̀. Nígbà àbà nílà máa bẹ lọ́rùn rẹ̀. Ẹ gbé ìwọ ọlọ́run fún mi ní nǹkan. Ó lè ti fún ọ tẹ́lẹ̀, wọ́n kì í kí ló ń béèrè. Ọkàn máa fi lóun tí ọlọ́run méjì ara padà èèyàn fẹ́ jọba Òṣogbo ní. Ó ti di àtàrọ̀jà. Wọ́n máa sọ pé bàbá àtàrọ̀jà ọlọ́run jẹ́ ìjọba. Àti máa òkú kí ń sọ Àwọn àni ó gbé kọ́lọ́ ilé sáà tó ẹgbà máa wí nù. Wọ́n ní àwọn tàbí olúwa fún wa ní nǹkan náà, a máa fún tẹ́síkíyà ní pé gbogbo tàbí pátápátá bàbà ilé ìkùnmù lè máa. Ọlọ́run ní kẹ ó fi ímánì ó fi ṣe ìfẹ́ ní tẹ́ẹ̀mà fẹ́ràn tí àpéjú síwáwẹ́ pọ̀ nínú láìpẹ́ àwọn tàbí àníyàn tẹ́kọ́ tó jẹ́ sí pé táwọn àbá kọjá ń gbé díẹ̀ ń bẹ́ ẹsẹ̀ wa ó àwọn ọmọ ìdúró ó pátápátá báyìí kí ni jẹ́ torí pọ́lọ̀ ń ti sọ fún wa pé àtẹ́kì ìtàwọn náà hábàbà ilẹ̀ ìkóhùn ìmà ọlọ́run lọ́mọ àmọ́ ọlọ́run ogun tó dáa ní ọjọ́ máa wù wá o sọ́rọ́ ní ṣe ń jẹ́ ọ̀dà yẹn ó ẹ̀ ni ó lè dé jalè mu lábàbí lè bí tó fẹ́ràn lè dé kò ní ìdí ó béèrè ah, kí ní jà á ẹni tí ń pa àyàn yẹn ọfẹ́rẹ́ ẹ̀jẹ̀ ni ọfẹ́rẹ́ kí ni bẹ́ẹ̀ náà lẹ́sìn ṣe dáadáa tọba lẹ́yìn kan tó dúró masáàsì ó wọn tán ó tún náà fílà ọ̀lọ́lé ọ̀sán ti kọ́lọ́ ọ fẹ́ràn masáàsì ni. olùwárí wàtà ìyá náà fi kòló bí ọlọ́wà ni mo wá sí lọ́sọ̀ sínú ọkàn yín. wàtà wá ilé ìkòkò ní kòkòrò láti fòkúrò pàápàá ní nàìjíríà. ọ̀wà ni wàtà rọ̀ àyè lẹ́yìn fẹ́rí fóònù olúwa ní mo tún ní kẹ ẹ máa yé ẹ máa fẹ́ràn ẹ máa yé ẹ máa fẹ́ràn tọ́jà ẹ máa yé ti ti ọjà àtàdúrà ò ti pè é bàbá sọ pé á ah, ọlọ́run ti ọ ọlọ́run máa sọ fún fi ọlọ́run mọ́jọ fẹ́ràn èṣù náà. tọ́ ọ bá tó fi sí àdúrà yìí sí ìrìnlẹ̀ dáadáa. wọ́n ní ọlọ́run ní kí ẹ máa kórìíra ìran mẹ́tẹ̀ẹ̀ta nù kan tí báyé jẹ́ sí pẹ̀sẹ̀ yẹn jẹ́ ọlọ́run ní mo ní kí ẹ máa kórìíra àwọn tàbí tí kórìíra rẹ̀ ọdí ọba ọ̀hún tààrà rẹ̀ ọlọ́wọ́ àròyìn wọn pé àwọn náà ní Ọlá ìkàhùn ọ̀rọ̀ ṣìlú. Ọlá

gbé a afẹ́fẹ́ kan jólè iná àmà ọ̀rọ̀ a sọ lókè yẹn o má ina o ìdí ń bọ̀ iná jòmá Islam àmọ́ ló fà á náà àmọ́ ló fún mà náà ṣùgbọ́n lílo kìíníkejì ati àti áwó awọn àwọn kìíníkejì kẹta wọn ó yàtọ̀ ara wáwù àlọ́pọ̀ jù tọ́ba a. ọ̀kalẹ̀ ọ̀kalẹ̀ ọ̀ka ọ̀ka ọ̀ka bí tó ń jọ lọ ni torí pé nínú ìmọ̀ràn ọ̀sọ ni kéèyàn máa lo wá. kéèyàn máa lo wá. máa lo ọmọ máa ọmọ máa ọ̀rọ̀ máa sọ bákan náà ká máa tún verb wọ́n wá ní wá òdì mẹ́rin yìí àyà tó lókè tá a ké tó jẹ́rẹ́ ìkẹfà ń mọ ọlọ́run pè wá ń bẹ̀ kí ló pè wá ó ní yá. wọ́n wá ní gbogbo ọ̀rọ̀ tó sọ́ńbẹ̀ yẹn níbi wọn ní náà ní sọ lé ìkànnà. ẹ̀tún jò máa rẹ̀ náà ni wàhálà mú àwọn onímọ̀ ní bẹ́ẹ̀ ni a fún ní lóòótọ́ ṣùgbọ́n a máa ṣe a fún gbà mí a máa sùn nǹkan mara wọn ṣùgbọ́n tòkè ò ní ìjọ ti ìsàlẹ̀ nígbà náà eléyìí wá ní títòkè ọjọ́ ti ìsàlẹ̀ نعم قلنا انت لك هو عطف تشريعي وعطف تشريعي على تشريعي وليس مضمونها تكملة مضمون إلا كتاب بلا عقل بل جملة مستقلة هو إلا هو أخوين إلا أنت هو أيا أيوه. أوكي هو هو عطف تشريعي على تشريعي وليس مضمونها تكملة لمضمون وليس مضمونها تكملة لمضمون جملة من جاءكم كما صنع بنانا كاين ها wọ́n jùmúlà tó dájú ní ọjọ́ àtọ́lẹ̀ kan pé ilé ìwàhálà mọ́yìn kò tí ẹ̀jẹ̀ máa ti ń bọ̀ lẹ́yìn òun dáwà ní ìdájọ́ tí ẹ dáwà ní òfin ẹ̀dá dúró ní kò jẹ́ máa ń já àkún fásitì kún bí náà báyìí pátápátá wọ́n ní sẹ̀rí àmì ìní ṣẹ̀rí àmì ní pípàwò láti máa lo ohun tó dáa táà ní sí lò bákan náà ṣẹ̀rí àná ní pípàwò láti máa bẹ lọ́hùn kọ́lọ́wọ́n ọba kọjá káfẹ́ràn ìmọ̀ káfẹ́ràn ìmánì káfẹ́ràn ìmánì kákórìíra gbogbo àti ìmánì bó láti máa bẹ lọ́hùn wọ́n ní àyà yìí ṣẹ̀rí àmì ní ogbe wa wọ́n fi dáhùn ìdímọ̀ láti tẹ́wọ́n ní kí lọ́bàtí àti bẹ̀rẹ̀ àyà yìí ní pẹ̀lú ẹ̀yìn ìlàmú wọ́n ní tẹ́wọ́n mo wá wọnú tíra káàkiri. tíra tàná. tíra tàná. àti àwọn tíra tòní. àtàwọn tíra tòní. àwọn àwò káàkiri pé àwọn àwo ló lo ẹ̀ ẹ̀ lámújù. àwọn olóòlù ẹ̀ ẹ̀ lámújù. nínú tíra wọn mo wá rí bá àwọn màlìkí àpọ̀ mẹ́. àwọn màlìkí àpọ̀ bẹ́ẹ̀. rahimahumullahu ta'ala èyí mo wí wọn náà tó rí mi ti ẹwẹ ìdé mẹ́rin mọ sọ a màlìkí àwọn onímọ̀ màlìkí àmọ́sábìlì máa màlìkí wọ́n pọ̀ ní wọ́n pọ̀ ní àwọn wọ́n wá wọ́n kó lè bá àmọ́ iye tí mo fẹ́ sọ yìí. mo á wò lọ́wọ́ kí ìwọ́dọ̀ mo sá wò tí àtúntò táwọn wíìkì yìí sáwọn tá a jọ lò wá àwọn ibi sẹ́ńtúrì mẹ́ta sẹ́yìn méjì sẹ́yìn kankan mọ̀ sọ. àwa wò wò wò àwọn àrègbè ha ta ló tún pọ̀ ní ẹ̀ńlámù ẹ̀ńlámù ẹ̀ńlámù ni ọ̀wá rẹ̀ tó tún pọ̀ ní ẹ̀ńlámù tó Sheikh Muhammad ibn Abdul Wahab ìwọ ọ̀tá ẹ̀ etí ẹ̀ mélòó afájú ọlọ́gbọ́. Ntáàbí máa gírèdì ní mímọ̀ bí àfá àgbà ni òun náà ni tọ́bá ní àánú àwọn tí ń bọ̀ lẹ́yìn. Tọ́bá ní lójú dáadáa. Nínú táàbí máa máa pínyàn láàánú ẹ̀ ń tá nǹkan ní mímọ̀, òun náà ni ká máa lo ẹ̀lọ̀. ọlọ́lọ́mọ yẹn lámú tí mẹ́lẹ́nu Muhammad bin nínú tíranù ọlọ́lọ́wọ́ àmì tó sọ jáde nígbà tí ń sọ̀rọ̀ bàbá wọn ò tún wá ní lóun bí ẹni lámú láti yóò tún wá sàdúrà fún ọ rahimaka ẹ̀ẹ̀ka tíra ẹni ebi tẹ́ ń wọ̀nà báyìí ẹ̀ rahimaka ìgbà nígbà àwọn àfáà mélòó ní ti bá wọn ẹ̀fọ́n àtẹnu yẹnyìn yọ máa pé wàhábì wàhábì muhammadu ma wàhábì ẹ̀ wo ọmọ oúnjẹ abdulwahab ló ń jẹ́ wọ́n lọ wà bí n jẹ́ oúnjẹ abdulwahab muhammad muhammadu na abdulwahab ní jẹ́ jẹ́ àwárí àfún náà lọ́pọ̀ ní ẹ̀lẹ́m ọ̀hìnmá abẹ́lé ìsọ́fara wa náà bá àbájẹ́ ìsọ́fara ìmákàlá òṣìṣẹ́ ẹ̀lẹ́m láàánú àwọn àlùmọ́ pẹ̀lú òdiwọ̀n bó bá ti náà náà yóò máa dojú láti máa wọ̀ pé ah eléyìí ni wọ́rìta nìbò wà ó jogún àwọn ànábì ọlọ́run ẹni tá a lọ wá jogún ibi Muhammad ní sallallahu alaihi ẹni tọ́lọ́ ń kì lókè àánú ló fi kì ọmọ òkè lókè tó kí wọ́n á kì wá jálẹ̀ òkè tí mo ní ní pé gbogbo ẹ mankind ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláàánú làǹdẹ́bì jẹ́ fún wa. Olùwà máa láàánú gbàdé sí gbogbo máa ń káyìn níbo lọ yá lọ wà máa ọ̀tá iná. Àwẹ́gbọ̀ ah. díẹ̀ díẹ̀ ni wà máa ọ̀tá iná tàbílá. Gbogbo ayé ó wa wá wá sálẹ̀ pé gbogbo ẹ̀yin mú mi kí ní alágbèéká ni ó ní bílí mú ìbẹ̀rẹ̀ alágbára ju rahmatan lẹ́la. tó bẹ́ẹ̀ ni o wọ́n ní láàrin yìí bọ́lá ń sọ pé wọ́n á mú láàrin yìí kí ló mẹ́rin tó sọ bá wọn ní ó fi pàtàkì ó fi káràmásìkì àti káramáàsìkì ọ̀rọ̀. nígbà tó ní aláburú ń kára máa ti já burú. aláburú ń kára máa ti já burú. àwọn ẹlẹ́pàá ìjẹ̀bú ẹ̀pà ìbàdàn ẹ̀pà ìkó nǹkan kan yẹn tí wọ́n bá bọ́ta nísìn. tí ń polówó ọjà lẹ́nu nẹ́mbẹ̀ wọn. ẹwà alágbá ẹwà ara o. ẹnì kankan òsì lọ́dọ̀ ọ̀yọ́ o. yóò àwọn sọ pé wọ́n ní omúkà wá ń bẹ̀ wọn. ìyá kìnìún àti oníkó omúkà wá ń bẹ̀ wọn. ìyá ẹrú ọlọ́run tó wà ah, ní yóò máa ẹ̀rí nǹkan ọ̀halẹ̀ ni tí náà bá wá ń sọ dáadáa máa dọ́gbọ́n máa tó bá inú dọ́ special ládá mi ló ti kí ni yàtọ̀ sí ti dá wà lọ́wọ́ الله صلى الله عليه وسلم من الأحكام ولو كانت غير مواكبة لرغباته. لو يطيعكم في كثير من الأمر. أتتما بهذه الآن لو يطيعكم في كثير من الأمر. وأني أوقف وسوي بدي أدي كم بدي جمع كيو. ìtọ́jọba kí òun mìíràn pẹ́ńbẹ́ àwọn tó jọ ń kí ó tètè mú tiẹ̀ tó láwọn tó jókòó náà tí wọn kì í wà wọn lọ́sẹ̀ ń ké lọ́wọ́ díẹ̀ díẹ̀ oni lawo yóò fi hàn kàn fi kéde fún bàbá yà sá. wọ́n ní àyà yìí tàǹkì ọ̀sọ̀ wa pé tí wọ́n bá ní ọpọlọ ẹ̀yìn tàbí afẹ́gbé tó sùn wà lórí ọpọlọ tó lọ ń fa ànábà Muhammad. wọ́n ní kí a sọ fún wa pé ẹ̀wọ̀ nǹkan kan. ó kẹfìrì lọ́lọ́run ọba pé ẹnu kẹfìrì tí a wú wọn ló fi yá yí pé àà kí ni hmm. táàbí bá fọ̀rọ̀ lọ yín ọpọ́n yín lé ní o kí ni kí ni ń bẹ lára yín ọpọlọ mélòó ní bẹ lára yín kẹfìrì gbígbà tó yẹ sí pé gbogbo ẹ bá ní ọpọlọ yín làbá fẹ́ da abẹ́ pé mélòó lọpọlọ yín níbi déédéé tẹ́ẹ̀nì nínú ọgọ́rùn-ún tí ń bẹ lọ́dọ̀ ara mú sallallahu alaihi wa sallam. tí ọlọ́pọlọ mẹ́wàá tó wáyé kọ́ máa ṣe fantafanta níwájú ọlọ́pọlọ ọgọ́rùn-ún kódà ọlọ́pọlọ ọgbọ̀n ọyọ ojókòó ẹ̀sìn níwájú ọlọ́pọlọ ọgọ́rùn-ún báwo wá ní wọ́n ní kẹlẹ́ ọmọ wípé àyà yìí sọ pé ọpọlọ yín ò tó nǹkan níwájú ọpọlọ ànábì sallallahu alaihi wasallam. ayé. ayé àwọn àbọ̀rọ̀ àkùnrin ìjọ ní ìmọ̀ta tààrù náà múlẹ̀ ájá láyé ẹ̀rí àánú ìfúnmọ̀ àhábà. ọ ẹ wá ọjọ́ kí wúlà yín láwùjọ pé ọkàn lọ́lọ́wọ́n bá pè ẹ bá wò pa á nìyẹn wò dáadáa láwọn ìgbà rẹ kí àwò ayẹun àwò gbólóyìn lọ́wọ́ yóò fi ọ̀rọ̀ lọ́lọ́wọ́n bá pè ọyà sì ká gbọ́. láwọn yóò fi ọ̀rọ̀ fún لو يطيعكم في كثير من الأمر لعنتم لو يطيعكم لهم يطيع فعل كان جماعة present tense wọ́n ní láwùsì ní ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bó máa bí ní máa tẹ̀lé páàsì ní láwùjí ìtà ní láwùkíní kan láwùkánà kádà láwùdàkálítà kádà láwùjàlá fún ìlọ́gbé láwùtájílẹ̀sì láwùyájílẹ̀sì fún ha a kí ló wá fàtílé ìwádìí bá tí ọ̀sọ̀ pé lọ́wọ́ àtọ́ à fi kẹ́dí rí mìnà lámúrí láàrín ọwọ́ ni lọ́wọ́. wọ́n láti túkà ní bẹ́ẹ̀bẹ́ láti mú mùdọ́rí ọ̀wá àwọn àfáà sọ̀kan ọlọ́run tó kí mi mọ́nà lọ́bì kan àwọn àti méjèèjì fún ara rẹ̀ wọ́n ní sábà bí ẹ̀ àfáà wà àgbà ó ní ìgbóná àṣù ó ní لو جزيهم مستعملا لو جزيهم مستعملة في الماضي لأن حقا لو يفيد تعليم الشرط بالماضي وهو الأصل عفا وطبعا وانت كل هذا طبعا تقول لو باب تقول لن يفاسد لو أطاع فلان لكان فلان لكان كذا لو لو لو فين لو تيوم ولا يا ماضي نكلاه سبحان كلا وادي واني وإنما wọ́n lọ́ mà lọ mú mọ̀ bá yóò lọ mú present tense wà lẹ́yìn láwó lófin àwọn àbádọ́ láàrin ṣùgbọ́n à ń tí ń fa náà wọ́n máa mú bá náà ó ti ń fa lọ láàrin gbogbo tó fa náà ó fa díẹ̀ díẹ̀ ló fi fa fún ìwọ náà máa fa lọ díẹ̀ díẹ̀ yọ fa fún ọ ní ó ó lè ahán. wọ́n lè ànàlù bí àyè kí wà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n fẹ́ ká mọ̀ yí pé kì í ṣe ń bẹ́ ẹ títí lọ lásán lànàbí o lẹ́tí ń gbẹ́sẹ̀ lọ́nà tí ọgbà dá ìǹtẹ́ǹtì máa sí lọ́jọ́ ọ̀la náà ẹ ṣọ́ra fún lọ́wọ́ yóò sí. Iṣẹ́ ìṣe lánàá ọwọ́ bẹ̀, iṣẹ́ ìṣe lónìí ọwọ́ bẹ̀, iṣẹ́ máa ṣe lọ́la oní àwa wọ̀ ọ́. Wọ́n láǹfààní ẹ̀ nìyẹn àǹfààní kì í tàwa bẹ́ẹ̀ fi síbẹ̀ wọn náà wò dáadáa kọ́jì dáadáa ó ní. wọ́n ní yòókù yóò ti mẹ́mẹ́ yẹn tí àwọn àfa wa tá a gbọ́rọ̀ wọn wà ń sọ wípé ọkọ̀ pé ẹ̀yin tàbí kì í sì ń tẹ́ ń ti láàrin nìkan ni ń tẹ́ ti lónìí náà àti ń tẹ́ ti lọ́la náà wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ máa rò pé kọ́ gba gbogbo ń tẹ́ bá gbé wá lánàá bẹ́ẹ̀ náà lẹ́ gbọ́dọ̀ rò pé kọ́ gbà lónìí bẹ́ẹ̀ náà sì nẹ́tì ẹ̀ máa ẹ̀sìpẹ̀tì ẹ̀kọ́ yọ gbà ní ọ̀la sallallahu alaihi wa sallam ìdí ọ̀sán. àwa wò yí pé ọmọ tó láǹfààní kan kí láǹfààní náà ó náà ni pé. àní títẹ̀lé láwùjọ fún ẹ̀kọ́ jáńbẹ́ńbì kì í ṣe pé pásánálì ànábì nìkan sallallahu wa sallam. Ah wọ́n ní báyé. àárọ̀ sọ pé ó mú bẹ́ẹ̀ bu present tense wá kálẹ̀ bá a mọ̀ pé kì í sí pé ànábì nìkan ni wọ́n ń tẹ̀lé sọ̀rọ̀ àṣọ̀nà bẹ́ẹ̀ ń tẹ̀lé ànábì ńgbà tí ń bẹ láyé bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa tẹ̀lé ìgbà tó kúrò láyé níbi kí ni ẹ̀lẹ́ sọ́nà. ẹ̀wọ̀n yóò tí yóò dùn bí ẹ̀bí ìrìn ìlànà mọ́mọ́ ní láwọ́ yóò pé ẹ̀wọ̀n kan àjẹsí wípé bó ti kára wájú lọ́kàn kí ni ọkàn rẹ̀ rìn náà àǹfààní ẹ̀ tó nù tó ti jẹ́ ti dá àti máa mọ̀ pé tẹ̀síìrù ta túmọ̀ lánàá pé ìwé amúrù ń bẹ̀ wọn kì í pé láwọ́ yóò pé kẹ̀síìrù mẹ́ta amúrù kì í ṣe ojú ayé ànàbí nìkan lọ́mọ

ní máa ń reject lọ́dọ̀ wọn sallallahu alaihi wa sallam ọ̀nbẹ inú àwọn nǹkan tí wọ́n máa ṣe tánàbí máa ń gbà wọlé sallallahu alaihi wa sallam ìwé òun ni wọ́n máa gbà wọ́n ní ìjọba gbà ká gbà ìwé lọ́wọ́ gbà ká gbà àwọn àpòpọ̀tọ̀ àtúhùn lè mú rẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò jẹ mọ́ òfin Islam tó yẹ pé bá a ṣe láyé wa ni láfojú ní ìsìn káàbá kọlọba òṣìṣẹ́ ọlọ́run kọlọba àdìgbàsá ó ní àrùn sólà la mo kọ́ ilé méjì mo fẹ́ tà kan bẹ́ èwo ni tà ń bẹ́ àbí lọ́ba ní ta dáńtì ẹ̀ ní ọ̀tà ọ̀gbọ́n ta ọ̀bì wọ́n wá wò pé à ọ̀sẹ̀ àwọ̀ rẹ̀ yóò pọ̀ ju ti yẹn lọ àbọ̀ wá fún àná pé à nílá ní ọ̀sẹ̀ àmọ́ fẹ́ tà sọ̀rọ̀ àná eléwọn ọ̀jẹ́ mẹ́sìn ọlọ́run ọjẹ́ mọ́ nǹkan ẹ̀mí rẹ̀ ní ìka ayé nù wọ́n ní irú iléhùn ni a máa sọ ikú ọ̀sọ̀ àtòun fi lè mú. àwọn ọ̀ràn tí ọ̀jẹ́ mọ́ tẹ̀sírí ẹ̀ tí ọ̀jẹ́ mọ́ òfin ọlọ́run pé ọlọ́run pàṣẹ báyìí ẹ̀ gbọ́dọ̀ sí báyìí ẹ̀ sì sin lọ́run. lábìjú ní ìsìn àbá kọ́láwọlé abdullahi àti kábí bàbá kí ló kọ́ yín abdulkani afáàbùrùkẹ́ni kápẹ́ lọ́pọ̀tí láti lọ rí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wà ànábì sallallahu alaihi wasallam fìlàmì gọ̀bí ìmúni tẹ́ẹ̀tì ọwọ́ ọ̀sán sí làáfà tẹ̀sí kan ti dógún ẹ̀ ọwọ́ àtẹ̀tún sí kò tó ti pọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àmì máa ń tẹ̀ sọ́tún sallallahu alaihi wasallam mọ̀ wá ṣe tó wá ṣe bá tó wá ní wà nílẹ́sì àwọn aràn mi ọwọ́ òsì ní ẹ̀ma tẹ́lẹ̀ ni? ní ẹ̀ma tẹ́gọ̀ bí. àníjọ sọ pé ìwọ àti ìrìn rẹ máa lọ àbílẹ̀ sí lọ ọba ń tẹ̀ síwájú kọ́ tẹ̀ sí ti àwọn ti ara àfẹ́ ń bẹ̀ kọ́ tẹ̀ wájú ọba ń sì tẹ́gbó dúdú àwọn ará ẹ̀jẹ̀ ọba ń sì tẹ̀sẹ́gbẹ́ òsì ọba ń sì tẹ̀sẹ́gbẹ́ òsì wọ́n lọ́wọ́ wọn nírú àwọn ọ̀rọ̀ báwọn náà ni ànábì máa ń gba àtàwọn tàà gbé fún sọ́lọ́bà àlè yóò wò. wọ́n ní ká tẹ̀lé kánàbí ọ̀tẹ̀lé ọ̀rọ̀ wọn níbi nǹkan tí kìí sí ẹ̀sìn wọ́n ní ọlọ́run jáde pàdánù láti rẹ̀ gan ọ̀rẹ́ dì inú àánú sọ́dọ̀ láwo àlejò sọ́dọ̀ alẹ́ mọ́rán ni. àyà one fifty nine sọ́dọ̀ alẹ́ mọ́rán àyà olùbásọ̀ pé فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وشاورهم في الأمر Ọlọ́ni wa nábi fáfà ẹni ohun tàbíjúkú fún wọ́n sáfẹ́lá ohun tọrọ àforíjìn fún wọn, wọ́n lẹ́bẹ̀ẹ́ ní pé fáfà wọ́n ti tẹ̀tẹ́lẹ̀ fáfà á ní wọn ti tẹwà ànábì tẹ́lẹ̀ àmójúkò fún wọn ti sáré fílà wọn ti tẹlọ ní tẹ́lẹ̀ lọ́rọ̀ àforíjì fún lọ ti bọ yí báwọn. ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí kálukú lọ fáfà á ní wọn wọn tẹ ọ fi hàn lẹ wọn tẹ ti sáré. Tọ́ tọ́ba tí wàá ti bá ń tán, wàṣà wà máa bá wọn discuss. lórí àwọn ọ̀fìn amúrì náà tá ń ké lọ́wọ́ yìí òun náà ni amúrù tí à ń ké lọ́wọ́ yìí amúrì ti bí a máa gbọ́ a máa gbọ́ wúlẹ̀wúlẹ̀ amúrù padà lọ báyà ọwọ́ ẹ wàṣáwẹ́rẹ́ home field máa bá wọn discuss ọ̀rọ̀ ayé tí èsì tẹ̀síríà so àgbàlá eh, bó láti ṣe ájì eh, bó láti ṣe kòránì eh, bó láti ké ààwẹ̀ bó láti gbà àti gbogbo àwọn àjọsìn tó ló wá fẹ́ràn àdínábì sí wa sallallahu alaihi tí kí ọba ti jẹ́ bá wọn shawirhum fil àwọn shawirhum fil amr máa bá wọn kí á máa lórí ẹ̀ lápẹjúwe ní ìsìn ẹ̀ ń lọ bìkan a ní à ah, ń lọ mọ́kà à ń lọ láti àyìnkékòó bó ká ti sinmi. bó ká ti sinmi kíní filling station ní àbí mobil filling station kí ti pọ́ sọ pé ọyá yọyọyọyọ ẹ̀dùn ní mobil filling station kọjá tó ọ̀rọ̀ tí ìbá ti sọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti wà pẹ̀lú àwọn èèyàn á ti ṣáwóra ni á ti kí ni mo wí. téèyàn bá ti máa sí ọ máa jẹgi púpọ̀ nǹkan rẹ ò ní kúrégé wọ́n ní àrẹ amúrù ń bẹ̀yẹn amúrù ọ̀rọ̀ ń tọ́jẹ mọ́ ní tí èsì tẹ̀sírí ọ̀hún tí èsì òfin ẹ̀sìn ni wọ́n ní wà nábì máa bá wọn dá mọ́ra fáyidá àjọ. wọ́n náà ìdá àjọmúta àbàtà Ìwé náà ni sọ́ọ̀tù ṣúrọ̀ àyà 38, àyà 38 ló wá sọ pé. Wà ní ìrìnà ọ̀dọ́ kan nígbà tí ń ròyìn àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn èèyàn kàrin kan níwájú ọlọ́run àti níwájú àwọn ẹ̀dẹ́ ènìyàn oníwà ámúrò ohun. wà á mú ohun ṣúwọ́ àbẹ̀yìnà mú àmì ìmọ̀ ọ̀dàpọ̀dà àmúrò wà á múrò ń bẹ̀yẹn kì í sámúrò tẹ̀sírí rẹ̀ pàápàá ámúrò ámúrò nǹkan tí èsì tẹ̀sí ìtòfin Ààyà tàà sọ pé láwọ́ yóò fi hàn fún. Ọya búrákẹ̀tì àlàámúrò ní Kùránì rẹ̀ máa fa báyọ̀rọ̀ sí Kùránì masalasi wa. Masalasi Kùránì jẹ́ tí ó mú wá olùfi pẹ́ńsù pa búrákẹ̀tì sí à ń kíwú nìyẹn. Tọ́ba ti bí tọ́ba délé ní ìjọ mọ̀ pé nǹkan kan kọjá lára àlàámúrò. Tọ́ba mú Kùránì jẹ wá láti ilé, ó ṣe ọ́ láǹfààní pọ̀ ju kọ́ ọmọ mú Kùránì ju àmàlà ti lọ. Torí kọ́ ọ̀rá yìí máa fi pẹ́ńsù máa sọ pé ah wọ́n tún máa làámù rà wọ́n ní kó bírákẹ̀tì àlàámùrù ń bẹ̀. kí ló kọ àmúrù tí ń bẹ́ ń bẹ̀ wọn àmúrù tá a ní mélòó ni wọ́n ní kọ́lá bá wọn. àwọn onímọ̀ kan sọ wípé ah, àlàámùrù tí ń bẹ́ ń bẹ̀ àmúrù ẹ̀sìn nìkan ni. àwọn onímọ̀ kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n tá bá wòye sí dáadáa a bá yí pé amúrù ti bẹ́ẹ̀ yẹn o amúrù ẹ̀sìn ni ó ní ọwọ́ àmọ́ mẹ́rin amúrù ti ó ju ọ̀rọ̀ ẹ̀sìn nìkan lọ. wọ́n ní amúrù ti yẹn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí náà ti wà mẹ́ta mẹ́rin márùn-ún kútó nǹkan márùn-ún táàbù sọ pé láwùjọ fi hàn kún fi kẹ̀sí rẹ̀ nílẹ̀ amọ̀ mọ́mà túmọ̀ ẹ̀ sí pé á tọ́ba ilé gba ti ń lu gbogbo òfin ìṣẹ̀rí àti ń wá láàánú tún á ìyẹn ta ọgbà tán mọ̀ ọgbà díẹ̀ túmọ̀ ọgbà tán gbogbo lọ́gbà tán kọ̀ sọ pé láwùjọ fi hàn kún fi kẹ̀sí rẹ̀ nílẹ̀ amọ̀

يدركني الأمر ولو كان دينيا فقط فمن كان له ما يكون مطيعا لأحد في الأمور الدينية أبدا. bẹ́ẹ̀ni tó bá Ben, pípọ́ rẹ̀ ẹ̀sìn nìkan ní bẹ́ẹ̀ kò tí ẹ̀ lẹ́tọ̀ọ́ fún ànábì sallallahu alaihi wasallam pípọ́ tẹ̀lé nìkan kan bẹ̀ àpọ̀lọ́ nìkan tó ó fi yọ ayé pé tá amuru bá yẹ lè Ah, amúrú ń bẹ̀ awa di amúrú ẹ̀sìn awa a máa tẹ̀sọ̀ fẹsẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà àwọn náà ń ṣe ilẹ̀ house of assembly ń bẹ nìyẹn àbí lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí náà ń ṣe mítìn lórí ẹ̀ pé ẹyẹ ìdìbò ìwúlẹ̀ gbà ìwúlẹ̀ gbà ọ̀rọ̀ ẹ̀sìn ọgbà báwọn náà alákọ̀ọ́kọ́ ni kílẹ̀ rí ẹ̀ náà ni àyà Kùránì tó ń sọ́tò lè tẹ̀ra ọlọ́run gan yọ ànábì ní sallallahu alaihi wasallam ọlọ́run yọ kùn bí ọ̀rọ̀ ẹ̀sìn pé ọ̀rọ̀ ọgbọ́lọ̀ tẹ̀lé wọn kódà ní tíntín báyìí kékeré báyìí tíntín ní lédè èso gbọ́n bí báyìí tíntín ní gáì ọgbọ́lọ̀ tẹ̀lé wọn ọwọ́dọ̀ tẹ̀lé wọn wọ́n bọ́lọ̀ gbájúmọ́ ọlọ́nsọ́nà sọ́tìlẹ̀ sílá àyà 72 àti 73 àti 73 àti 74 olùwàsọ yìí pé Wà wọ́n tọ́lọ́wọ́ bá tẹ̀fà nílẹ́bí oníwà láúlá. لقد جئت تركن إليهم شيئا قليلا لقد جئت تركن إليهم لقد جئت تركن إليهم شيئا قليلا ولولا لقد جئت تركن إليهم شيئا قليلا kọ̀lí ìlànà ọlọ́run tí wọ́n tó pè ń bẹ̀. Ṣé á pàdé? Ọlọ́run tí ìbá ṣe pé mo dúró tí ọ gbámúgbámú pé kí ní kàá ní àwọn ya máa fẹ́ mi yẹn o. Tọ́ bá fẹ́ ṣe ẹ̀sìn, tọ́ bá fẹ́ ṣe ṣẹ̀rí à, ọlọ́run lọ́mọ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wá láti lójú èsì ní ẹlẹ́sìn, ọlọ́run lọ́mọ tó jẹ́ ẹ̀rí. Àbí? Àfáàtà òhìd. Bó lójú ẹsẹ̀ nígbà kan nígbà olówó ọ̀bẹ̀rẹ̀ irùngbọ̀n lásán ọwọ́ wàhálà kan tó gbà wọlé mọ̀ bá tó wá gbà tán wá nígbà tí ẹ máa gbé ìfẹ́ tírín náà ti tó ẹ̀rìn làkọ́kí lọ́wọ́ àtọ́ pé ọ̀dà ọ̀gá ìmọ̀ ṣùṣú náà gbogbo ògùn tẹ́ máa gbé káàkiri wọn àwọ̀ àwọ̀ mọ́hàntúmọ́ ò àtìgbẹ́rẹ́ mọ́ ò àwẹ̀sẹ̀ mọ́ ò àtàbùsárí mọ́ ò àlóńdè mọ́ ò ìyá àyọ́ sọ pé ọmọ yìí ti pa mí. ẹ̀yà ọdá nítorí ọlọ́run àti ẹ̀gbọ́ ọ̀tọ̀ọ̀gbọ̀ máa mú hàn tú. ọ̀rọ̀ ìlàbá kí tàbí ayé ìgbà wọn ò ní fẹ́ lọ́wọ́ bó tó ṣe wà iná wọn lé ọkì ọ̀tẹ̀ ìdákùn ẹnìkan bá lọ lọ́dún kan nígbà tí kàǹpé àwọn olóṣèlú ń bọ̀ yìí bóyá ara wa pé kọ́sára ah, bí àyàn pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọba tó ti ah, rí fóòtù àwọn fóòtù àti pọ́ńbẹ́ ọba wa láti Ìbàdàn ló ti wá ó ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ah ẹkú sẹ Ọlọ́run yẹn lọ ẹjẹ kọ́kọ́ ti declaration kan fún ọ ná tó ń hàwá dáhà wáyé tó ń wé mi mi ò dìbò rí láyé mi mo sì ń bẹ̀rẹ̀ ọlọ́mọdé ní ìdíyẹ kó láyé tí wọ́n bá jẹ mí ń pa ló kù ọlọ́mọdé ní torí pé mo fi ń sin lọ́ọ̀nì ó sì lérí ní kí n ta kò jọba èmi mo fẹ́ràn ìjọba jù tó ń dìbò lọ wọ́n tó ń dìbò gan-an ọ̀tá àjọba ni ọ́ owó rẹ ló ń dìbò fún òdìbò ó ń di àpò ní

ẹ̀rí nǹkan làkọ́jẹ́ ojú lọ. mo ní a tẹ́ bá bá wọn sọ̀rọ̀ àti ẹ̀ta lẹ́sìn bá wọn sọ̀rọ̀ ìbá ń wọlẹ̀ mú tí ẹ bá ti bàtẹ́ mi bá ń sọ èmi náà mọ́ sọ̀rọ̀ nú ní ọwá lè máa lọ títì kan pàdé kan nù wọn kó hijack ẹ àwọlọmọ yẹn o ṣùgbọ́n nínú ilé tèmi ń bí àbí náà gba wá ń bí àrùn kọ̀tà yìí lé mu ẹ lọ pé anábìwá Muhammad sọ̀rọ̀ kò lè tẹ̀lẹ́dà kàkà níbi òfin Ọlọ́run ṣeéṣe ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tá a sọ pé láwùjọ pé ọkàn fi. amúrò ń bẹ̀ wọn amúrò ń di àwọn yìí náà torí pé kò sí ẹ nìkan kan ìrìsì náà wí ń ó fi yà pé wà ń tó ń nìyẹn ọlọ́run tó ìṣòro pé ọlọ́run táríkánù yàtọ̀ sí tòfí à táríkánù ẹ̀mí rẹ̀ fẹ́ pàṣọ́dọ̀ wọn tòfí ẹ̀rù ọgbà wọn ọlọ́run ní ẹ̀mí rẹ̀ gan fẹ́ pàṣọ́dọ̀ wọn ààjẹ́ ọba abẹ́rin bó wá ló ti wá tẹ̀lé wọn ilé bá nù jẹ́ pọ́ǹtì àkọ́kọ́ tá a fẹ́ mọ̀ dín wà tó àná tún wá àyà yẹn jẹ̀mọ́ mi ẹ bá ń wá àyà yẹn dáadáa ó ní láwùrọ̀ ẹnu òfin mínàlì amúrí mínàlì lìdí mẹ́mẹ́ lì lì lìdí mẹ́mẹ́ yóò fi ayé pé al'amur hmm, al'amuru ti mẹ́mẹ́ alif àti láàmù ti mẹ́mẹ́ yẹn ọ̀wà bá ń lásán kí ló dé wọ́n máa jẹ́ al'aziz Tọ́n jẹ́ àzízù lásán. Ilé tọ́ máa jẹ́ alìgàfú alìgàfú. Tọ́n jẹ́ alàbdùlgàfú. Ilé tọ́ máa jẹ́ alìgàníyù. Tọ́ bá jẹ́ alìgàníyù, a kọ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ gbéjà kan, alì tó fi pẹ̀m kìlómìnì. Tọ́ bá ní alì kí mo fi pẹ̀m kìí ṣe alì gbogbogbò. A máa pè ọ bẹ́ẹ̀. Mọ̀tọ́ bá ní alìgàníyù, ah èmi ni mo ti gbé gbogbo ọ̀rọ̀ mi ah, èmi náà ni èmi nìkan yìí náà ni àlàlà ah, ah, ní yọ àgbàfà pé ọjà. Ali ti ń bẹ́ bí amúrù yẹn wọ́n ní kọlọ ọmọ pé Ali ti ń bẹ́ ń bẹ̀ yẹn wọ́n ní sọ fún wa pé lè ṣe ó wúlò ọjọ́ tí ń sàǹfà pé gbogbo tí wọ́n bá ti ń pè ní àlámọ̀rí. Àlámọ̀rí gbogbo ẹ̀ pátápátá. Ọmọ pé kéwú ni. Kéwú ni tí yóò bá yọmú àlàámúrù kí ni yóò pé àlàámàrí àlàámàrí náà sọ sí àlàámàrí wọ́n wọ́n kẹ́sọ̀rọ̀ ni jábò yóò bá fẹ́ràn kẹ́sọ̀rọ̀ dáadáa àlàámàrí àlàámúrù kéwù ni wọ́n ní gbogbo tí a bá ń pè ní àlàámúrù àlàámàrí tí a bá ti fi àlàámàrí sí lọ́mọ pé ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayé náà ti wà ìdíyàn níbẹ̀ yẹn afáwa ibùn àṣọ mo fọ̀rọ̀ afáwa mo fi kún lẹ́gbẹ̀ẹ́ mo fi pa lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hán wọlé alẹ́ kẹta ẹ̀hán ní ọ̀tá tó fi máa sọ pé àmúrù ń bẹ̀yẹn àmúrù ayé àtẹ̀sí ni nítorí táàtà àwọn sọ pé àmúrẹ̀ ìsìnlẹ̀ kan ayé àtẹ̀sìnì jáwà sọ́lọ̀ tó náà nẹ́bẹ̀ Muhammad mẹ́sẹ̀jì ẹ̀ mẹ́sẹ̀jì sọ́lọ̀ tó náà nẹ́bẹ̀ rí tààlà mẹ́sẹ̀jì ẹ̀ tààlà tó ń ṣàánú ìtààlà rẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ ó káyé inú ó tún ẹ́sìú mùsùlùmí ọ̀wọ́lé ọ̀wọ́lé ọ̀rùn díẹ̀díẹ̀ ẹ́sìú mùsùlùmí lọ́la àwọn tẹ̀blíkì díẹ̀díẹ̀ ká máa ta màsíyàn díẹ̀díẹ̀ bá nìyà ẹ́sìú mùsùlùmí ọ̀rùn rẹ̀ ń bẹ lára àwọn awóró àwọn ìtẹ́ ẹ́sìú ṣùgbọ́n àìmọ̀ ń kó rẹ̀ lára àwọn jẹ́ ẹ̀yẹ tí ẹ́sìú mùsùlùmí anábì ò gbé ìsìláàmù kalẹ̀ fáwọn bí ẹ́sìú yẹn ó ní ìsìláàmù sáyé rí kó sọ̀rún rọrùn. Òun náà ni Fandita náàbì máa ń ti sọ́lọ̀ bá àmì sàn rọ́pà náà. Ìjọ́ ọ̀wà Ásànà ayé ń jẹ. Ọwà ayé náà, ọwà rọ́pà láti náà, ní

Ẹgbẹ́ òdá ti wá sọ pé amúrẹ́ ni. Táàsì rẹ̀ rí kankan jọ́ bàbá pé amúrẹ́ ìṣẹ̀lẹ̀ ayé àti amúrò ẹ̀sìn ní bẹ́ẹ̀ ẹlẹ́kẹrin. Ọ̀wà rí ọ̀rọ̀ Abẹ́ fi sọ wípé torí pé bá bá ń sọ pé kíní báyìí lọ́lọ́. Àwọn kan sì lọ wípé báyìí lọ́lọ́. Àwọn náà ó di nǹkan kan mú kí abẹ́ fi máa tẹ̀lé. Èyàn olè tí ìjẹun ti ń sọ̀rọ̀ tọ́mọ ọ̀rọ̀ ọ̀sọ̀ àbí tí ń pè tọ́mọ èdè pé àbí tí ń pọ̀ tí ó fẹ́ máa fi ọ̀rọ̀ ọ̀fẹ́ máa sọ pé kíní báyìí lọ́lọ́rin jù tọ́mà kò tí ì máa ṣe tó fi wo kí ni àwọn ọ́pọ́sìtì rẹ̀ ti kí ni wọ́n àwọn òwò náà nínú àyà yìí ibì kan bẹ lọ́wọ́ ọ̀parí hùn ó ṣèṣe kó gbé àwọn tó túmọ̀ ẹ̀sìn pé amúrù bí ní lásán kí ni ń bẹ̀ ó náà ni ọ̀rọ̀ lọ́n sọ pé wà láàkín náà إن الله حبب إليكم الإيمان ولكن الله حبب إليكم الإيمان ولكن الله حبب إليكم الإيمان بلوني بلوني بلوني ọ̀rọ̀ ìmọ̀lì ní aṣọ lẹ́yìn rẹ̀. ajẹ́ tí pé amúrù ń bẹ̀ náà tọ́jọ́ pé láwọ́ yóò fi hàn kún fíkẹ̀ sí i. ayẹ́ pé amúrù náà amúrù ìmáni ni àti ìmáni náà ni ó sì ti kán fẹ́ ààrí bí wọ́n sọ fáà fẹ́ lò ó. ṣùgbọ́n sì ti kán fẹ́ lò ó. ọwọ́ àtúntàkùn kí á lò náà. bèèrè tẹ́ fẹ́ lò nǹkan kọ̀rọ̀ náà lọ. Kọ̀rọ̀ wa kí ó báyìí ọ̀lẹ́yìn tàláwò sílà kò tí ẹ jẹ mọ́ láwòyò tí yàn kún fi kẹ̀sí rí nílà àmọ̀ láàrin tún àti sinmi ọ̀rọ̀ míì ni wọ́n bẹ̀rẹ̀ pé wà láàkínà mọ́ ọ̀pọ̀lọpọ̀ bá àwọn onímọ̀ kan pé jùmlà wà láàkínà mọ́ àhábàbà ilé ìkùnlẹ̀ ìmọ̀ jùmlà tààtẹ̀tẹ̀ sẹ́ntẹ́ǹsì tààtẹ̀tẹ̀ tó tí ẹ̀yìn sí pẹ̀lú tókè pàápàá ọdá wà fún ẹni wàádá min tàbí ìbìlì ìmọ̀ pọ̀dù yóò rùpa tó náà eléyìn jẹ́ ojúpọ̀nà mẹ́rin táa fi sọ pé amúrú ń bẹ̀ wọn amúrú ẹ̀sìn àtàyè nìkí amúrú ẹ̀sìn ni ẹ̀yìn ojúpọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún wà mímọ́ هذا القول أنه لا يمكن أن يبيع أحدا لا في قليل ولا في كثير قوله تعالى wọ́n ní kò tiẹ̀ bá mú kò tiẹ̀ bí kò tiẹ̀ mẹ́kàn ká wá pé ànábì wa sallallahu alaihi wa sallam kò sí ti ká nìkan la fil qalil wala fil àti kékeré o àti nílá inú ọ̀rọ̀ ẹ̀sìn kò tiẹ̀ tẹ̀sẹ̀ kó bẹ́ẹ̀ àti tó àyàkálẹ̀ kan náà lókè wọ́n lọ́wọ́ sọ́ọ̀tì mú mi nù náà sọ́ọ̀tì mọ́mí ní àyà 71 òun tó ń là á mọ́lẹ̀ ó gbé kalẹ̀ ju kèjìdá kílẹ̀ kan lọ ọlọ́wọ́n bá sọ pé wọ́n láwé ká bá Ọya ìgbé máa kẹ̀bá sọ̀rọ̀ fáfáì. ولو اتبع الحق أهواءهم إلي لك لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون Àyẹ́ pé òkú tí bá ń dá fún sọ́jọ́ sí ẹgbẹ́ bá ń sọ̀rọ̀ tàbá aláhàkó àmàrà. Wọ́n làwí tàbá aláhàkó àmàrà wọ́n pè wọ́n làwí tàbá àlàáfù tí ànábì bá ilé tẹ̀lé ahawa ahun àwọn aráwò wọn àwọn àròyí wọn àwọn akọrẹ àwọn ìmọ̀ràn wọn tó bá ilé tẹ̀lé ní làfáàtà dájú wọ́n máa oníbàlá mo rò pé díẹ̀ la sọ fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ yóò fi kíni ọtó gbé ẹ bá nà mẹ́wọ̀n mẹ́rin náà tó ọ̀nà márùn náà tó láti máa fi àyè amúrú ń bẹ̀ yẹn kí la pè é amúrú ẹ̀sìn ni àti amúrú ayé gbọ́dọ̀ fi kẹ̀sí rìn mínal amọ̀ fi kẹ̀sí rìn mínal amọ̀ a kàn fẹ́ wòye sí nǹkan kan gbọ́dọ̀ amúrú nù Qur'an ọ̀nà mẹ́ta ni máa ń gbà wá ọ̀nà àkọ́kọ́ la ilaha fi kẹsìrì mi nàlẹ́ àmọ̀ àwọn ọ̀rọ̀ ayé ìṣèṣà àwọn ọ̀rọ̀ fi kẹsìrì mi nàlẹ́ àmọ̀ tó wà nù ayé yìí abẹ́wò amúrù náà lọ kùránì alákọ̀ọ́kọ́ náà bí kùránì bẹ́ẹ̀ amúrù ti máa wà náà lọ kùránì alákọ̀ọ́kọ́ òun náà ni fatawa tán fi kùránì ìmà أو في النصوص الشرعية يأتي الأمر الرجل به فقط الدين وللو فاسن نكان وللو قولوا عمر فاسن نكان لا تسوي على الناس يا إخوة وللو قولوا عمر فاسن نكان من القرآن àlàámúrú tẹ́ ẹ bá rí náà lọ́kọ̀ọ́ láti jẹ́ pé ẹ̀sìn nìkan lọ́wọ́ fún gẹ́gẹ́ bí àwọn àfáà ti ń sọ níbi ayà lẹ́ẹ̀kan tá a wá sọ pé kì í ṣẹ̀sìn nìkan bí ti ń lọ fẹ́sìn ní lọ fún ayé wọ́n lọ mọ̀ pé mọ́wàá torí ń tá a sọ kọ́ wá sọ pé gbogbo àtọ́bá ti rí amúrù nù rànnábì àbí nù sẹ̀ríà wọ́n ti àti gbọ́ntẹ́ sí ìrùn whitemouth kódà dòkítùrù gan lọ sọ wọ́n ní tàbá ti rí amúrù báyìí o ẹ̀sìn àti gíní àtàyè ènìyàn má kí àbọ̀ kí wò bẹ́ẹ̀ máa ń wá mà yíwá débi tó bá dúkù jó dà sákàsákà náà ilé pa àfọsọ àkàsákì bọ́ lónìí àfẹ́yà fọkó owó dẹ́sí ọba ló dẹ́sí náà tó gbogbo àwọn kẹ́mà stè márùn kó tuntun bẹ̀ fọ̀ ọba wa pọ̀ tán márùn kọ́ ọ̀sà gbọ́n kò tó ta kó lè bàjẹ́ sí pé tó ọba jẹ́ rí náà tó fi lọ aṣọ rẹ̀ hùn yóò ṣe é wọ̀ jáde náà wọn ni àwa ta àwa lọ tàbá wa lọ tán yọ wà máa dáyàn lọ́rùn ìmọ̀nù èyí dúró ọmọ lọ ni wọ́n ní àlàámúrù nínú sẹ̀ríà yàrá náà kọ́ránì àbí náà àdìsá nípa Muhammad sọ̀rọ̀ bá àìsàn àwòrán mẹ́ta ní máa ń bá wa alákọ̀ọ́kọ́ kọ́ máa jẹ́ ẹ̀sìn nìkan àwọn àwò ọ̀bẹ́nu hadith wà máa lọ nú hadith náà حديث بقوة ما دام كف من أحدث في أمرنا هذا ما ليس منه مقرر نعم. من أحدث في أمرنا هذا ما ليس منه مقرر من أحدث أنبسط دال أنبسط دال ثم تنتوى في أمرنا هذا أطفي في ديننا هذا ọwọ́ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ayé ló jẹ́ káwọn tí ò ní mọ̀ ọmọ pé ń tí èdè dídí àrẹ̀ kí ni mẹ́bẹ̀dà tó ọba ní ẹ má ṣe zikiri jẹ́ ọba tẹ̀lé àwọn ọmọ ọlọ́ ọlọ́ mọ́kànlá mọ́kànlá òun náà ti di aleluya mọ́kànlá mọ́kànlá jẹ́ ọmọ àwọn àgbẹ̀ ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ tí ẹ̀bá ti ń a bá sọ fún pé mọ̀ sí bẹ́ẹ̀ mọ bídíà ló ń ṣe òyìn náà ń ṣe bídíà ah, bídíà wo

ẹ ń bá mú nǹkan tuntun wá sínú ẹ̀sìn wa yìí fàhúwá mọ́lẹ́ ìdàmínú tí ò sínú ẹ̀ ọwọ́ ànígbà ń tí ìbá wá sẹ́sìn ìgbé ẹni kó mú wá ilé ayé kan fara rẹ̀ ilé bídí àlọ́wọ́ ẹ̀ tó ọ̀bá mọ bídí àti ní ètò ayé rẹ̀ wó ọ̀dẹ ni àná bàbá bàbá ẹ̀yin mọ̀ bá sọ̀rọ̀ sẹ́wọ́n bàtà adẹ́járí ẹ̀lẹ́ ẹ̀fọ́lá ẹ̀yìn dìde tẹ́ ọ bàtà adájá rí bàtà adájá tẹ́ wọ̀ ní ìsìn ẹ lè wọ̀ ní ìsìn bẹ́ẹ̀ bàtà ń gbà náà a fi sakọ ni bí ẹ wọ̀ lọ léwì báyìí wọ́n máa kí ni àá ọwọ́ bàtà adájá ọwọ́ òkè àmọ́ ẹ mọ́tò náà bàtà tó tún lọ léwì bẹ́ẹ̀ tó máa tẹ̀lé báyìí ni lọ jẹ́ gé táyà bàtà ilé ayé tá a wà ilé kíní lè fi gbà gbogbo ń tàbí ń sayé wa tá a bá fi bídí àti àlera yìí tó ṣùgbọ́n ìsìn wa ni a ń sọ fún wa pé ká má fi bídí àwọn. bó ti túmọ̀ amúrù ń bẹ̀ yára amúrù bí ẹ̀sẹ̀ hadal hadith al-muradu bihi ad-din man ahdatha fi dinina hadha amúrù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí a bá rí gbólóhùn amúrù ń gbà ní inú sẹ̀ríà yálà náà Kùránì yọọ ma túmọ̀ sí ayé nìkan yóò sọ àti ẹ̀sẹ̀ sí ń bẹ rárá àmàlẹ́ tó ẹja àdìsí náà bẹ jámọ́ ya jámọ́ àyà ń bẹ̀ àyà tá a kílẹ̀ kan náà ni sọ́dọ̀ tá a ní ìmọ̀ràn àyà one five nine Wọ́n ní bá wọn bí ọ̀rọ̀ ayé. ẹ̀rọ jẹ́ pé rásọ́tìl handak tí a náà di jagun handak sallallahu alaihi ẹnìkan ẹnìkan náà wọn tàbí ló mọ́ra wa ah, tààlọ́ ń tàn tààlọ́ mọ̀ náà yín kẹ́yìn ọ̀bàdàn ọ̀yá tààlọ́ mọ̀ ọ̀yá pa Salman al-Farisi tí ìtì lárúbáwá Salman farisi àwọn ará àwọn fúrúsù yẹn

tí ọba kan yanjú lásán tó ń pariwo pé ah yanjú no ilẹ̀ tí wọ́n ọjọ́ bí òkúta nkankankankan látòkè délẹ̀ bó ti máa ń gbẹ́ lọ nìyẹn wọ́n bá ń gbẹ́lẹ̀ tó dín gan tí ẹṣin ò lè fò ẹṣin ò lè fò béèyàn bá ti dànù ẹ̀ àjàkú ni wọ́n wá ń gbẹ́ yípo. ìlú Madina sallallahu alaihi wasallam ẹni tó múmọ̀ràn wá ní àwọn anábì sí gbogbo tàbí náà sí tẹ̀lé. ọ ìmọ̀ràn inú ìmọ̀ràn ẹ̀sìn kọ́ ìmọ̀ràn ayé náà ni láàmọ̀jọ discuss ẹnìkan nígbà pé àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀sìn ní ìsìn àwọn ni wọ́n dictate tí wọ́n máa kí wọn fún wọn òṣùpá àdínní àti akéwèjì àdínní ànímìtì àwọn kọmitì nímìtì tí ó ti rò mítìn ha wọ́n àti mítìn pẹ̀tọ́ imam asamudọ́mà kí fún wa ayá méjì méjì ṣètí mẹ́wàá gbogbo ọ̀pá mẹ́wàá mẹ́jẹjọ tó bá bẹ́ kí ṣètí mẹ́wàá lábẹ́ fi kí o ọba ti lè kọjá bá àárín yọ̀ǹda kò kí mu láti sọ. ẹ̀rọ kò sí lè lè lè máa ti wà dáhùn lọ́fíìlà mọ́ àárín ìdí mùsàwárà lórí ilé wọn ayé béèrè pé kí lọ́lọ́run sọ kí lànàbí wí ní o iná masáàtì jó ní kọmitì ọmọ discourse yẹ o fún àwọn masáàtì bàjẹ́ ìjọka kọmitì ni o ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn inú masáàtì àá ah, sì sì pé kí lọ́lọ́run fẹ́ kílà ní nàbì fẹ lọ́nà bá a lọ. táwọn ọba wa máa bẹ̀rẹ̀ pé ìmáàmù ah, ẹ bá a sọ kí lọ́lọ́run sọ ń nǹkan báyìí kí lànà ti fẹ̀ kàwé ní tẹ́ ẹ bá sọ fún atọ́lọ́ wọn wí náà láti kí ni látẹ̀lé àyè bá ní dámọ̀ràn bí ọ̀rọ̀ ẹ̀sìn o níbi ọ̀rọ̀ ayé nìkan wọn ni wà sáwé rẹ̀ wọn. àpẹẹrẹ kan nìyẹn ó ní ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní a máa wúlò fún a máa lo amúrù fún ẹ̀sìn àtàyé ẹgẹ́ bí ayàtà ń ké lónìí pé ọ̀rọ̀ ìgbẹ́ ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكفر إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. Wọ́n ti gbọ́ tó máa làámúrú yìí báyìí ni, a máa lọ kẹ́sìn nìkan a sì máa lọ fáyé nìkan a sì máa lọ fún méjèèjì àwọn àrẹ tẹ́mọ̀ rí pé tó ẹ̀yìn lẹ́ ń dáàmọ̀ báyìí kó lèmi náà ti dáàmọ̀ wọ́n náà rìnrìn tí àwọn tó dáàmà rìn tó bá rìn tí ń rìn ìwọ́n lọ́mọ tó dín ní ọmọ dáàmà wọ́n a máa wọ́n súnmọ̀ fún ara rẹ̀ tó bá délé o ọ pé tókè tókè jù bàǹbà ló kú tẹ̀lé ní kankan ọwọ́ ń síkú ó tún bọ́ síbi amúrò kejì eré ẹ̀jẹ̀ afáyé ọlẹ́lẹ́ kẹta ẹ̀jẹ̀ ká mọ̀tírísàn mọ̀tírísàn dà ẹ̀jẹ̀ afọ́ méjèèjì. a béèrè mi lọ́dọ̀ àwọn tó bá mọ̀ pé kí ni amúrò ń wí láàrin tí a bá wá sàlàyé ẹ̀fọn rẹ̀ náà. Hmm? لذلك تنبيه البلد الأنبياء أن يتبنوا هذا المبدأ الشريف ويطيعون بطريقتهم بطانتهم ويطيعون بطانتهم في المعنى ويتركون بعض آرائهم الأخ دائما ليس محصورا في جهة نعم wọ́n ní bẹ́ẹ̀ ni o bó ṣe rí ni ẹ̀ wọ́n ní ká máa lo àwa tá a bá sọ́nà bá pè lọ́gàá láyé tá a dé èèyàn tá a léèyàn lábẹ́ yálà méjì lónìí ni o mẹ́ta lónìí ni o mẹ́rin lónìí ni o ó sì pọ̀ ni o wọ́n ní ká máa lo àkọmọ̀nánú àáyà yìí nígbà òjìjẹ́ ọlọ́run sọ́dọ̀ bá rẹ̀ ọ̀sánná a máa tẹ̀lé ìmọ̀ràn àwọn ènìyàn rẹ̀ díẹ̀ kì í sì tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ bá wà rẹ̀ wá. Bẹ́ẹ̀ bá ró lórí tó jẹ́ sí pé mọ̀ràn gbogbo mọ̀ràn táwọn tó wà lábẹ́ rẹ̀ mú wá nígbà ń kò ní gúnlẹ̀ àyà. Láwọn èèyàn yóò tún jẹ́ nàìjíríà Ṣẹ̀bá tó wá lórí tó jẹ́ sí pé kì í gbà kankan nínú mọ̀nà táwọn tó wà lẹ́yìn ẹ̀bá mú wá yóò ṣubú ká kíá ní òṣùbù jẹ. Ìjọba àárín tá a wà ní pé wọ́n máa wá torí pé kí lọ́jọ́ lórí tí ọgbọ́n jù wọ́n lọ nìyẹn kí lọ́jọ́ lórí tí onílàákàyè jù wọ́n lọ nìyẹn ẹ̀ńtà bá ti fi tọ̀gá a gbà pé ó jù lọ ti jù lọ náà gbà pé ọgbọ́dọ̀ ní kankan táwa tó fi dá ìdí olórí máa lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bá ní ọmọ kékeré ní ìsìn àwọn òpèkè níta ẹ ti gbé kú ẹ ah, àsúlè síra báwọn ibi wọn náà àwọn ìjọba kan bẹ́ẹ̀ máa wọ pé ẹ ṣé bá dé bẹ́ẹ̀ tán kò ní sí nǹkan kan ẹ̀rí nǹkan abẹ́ẹ̀ máa rí nǹkan mẹ́tàlá ti dé bẹ̀ báyìí ti ṣe tí ọlọ́wọ́ wà máa wò ràn ní àdúrà yìí ní ò gbogbo àdúrà tó ń ṣe nǹkan lọ́lásà níbi ibẹ̀ náà ni wọ́n ti máa máa ṣe díẹ̀ díẹ̀ ibi tó kù sí òun ọmọ ádámọ̀ ọ̀lẹ́ jẹ́ ọmọ kùbí kan ṣùgbọ́n lọ́n ti ṣe ènìyàn wọ́n ní gbogbo ẹni tó bá ti dé lórí kọ́kẹ́kọ̀ọ́ ń bẹ̀rùn má máa jẹ́ pé gbogbo ohun táwọn tó wà lábẹ́ rẹ bá mú wa lọ́mọ kékeré ọmọ ìgbà tó o bá ti ń gba gbogbo ẹ̀ ọ̀ máa ṣe. ó sì gbọ́dọ̀ máa kọ gbogbo ẹ̀ bákan náà.

máa kọ̀ báà ni olóyìn ti bọ́jọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ tá a kọ́ ń bẹ̀ ọ̀hún gbogbo ẹni tọ́lọ́mbà ti lórí bẹ́ẹ̀ náà lọ́pàá àtìyàwó bẹ́ẹ̀ náà ni bàbá àtọmọ bẹ́ẹ̀ náà ni àgbà ọ̀gá àtọmọ ṣẹ́ táwọn ọmọ ṣẹ́ bá mọ́ ọ̀rọ̀ gbajú ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀ jì ó kù lẹ́ ẹni tó gbajú ẹ̀ wọ́n gbé àwọn ọ̀gá wọn pọ́n wálé o mi ìjọ mi ọtí ẹ̀kọ́rẹ́ jẹ yóò tún mú wá ṣùgbọ́n gbogbo ìgbà bá ti mú wá báyìí gbogbo ọmọ ìkéjì ọmọ ìkéjì ọmọ ìkéjì ọmọ ìkéjì ọ̀hún náà ni yọ pa náà mọ́mọ́ ńlára kọ̀ àníjọ́ mú mi wà mọ́ a máa gbà a máa kọ́ a máa gbà a máa kọ́ wọ́n ní bí ó ti ẹ̀ka máa tèrè yẹn náà níparí. wọ́n tí àlà ń bẹ́ mbẹ̀ yẹn nígbà tí aláwọ̀ yóò pé ọkọ̀ wọ́n tí àlà ń ni pé ẹni tí ń bá sọ̀rọ̀ ń bí kí kò jẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ ẹ̀ ká bẹ̀rẹ̀ wa léèrè pé nígbà ní amóhù ń bẹ̀ wọn tẹ̀sìn àti ti kíni ewu lọ́pọ̀ nínú sáà ní àdínàbà Muhammad sọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹ̀sìn lọ́pàá ìnàbí jù ní àbọ̀rọ̀ kí ni ẹ̀gbọ́n yé ọ̀rọ̀ ẹ̀sìn lọ́pọ̀ ní ọ̀rọ̀ ànábì ní àbọ̀rọ̀ ayé ìwọ náà wá pé àti ẹ̀ náà léèrè tó jókòó ní náà ìwọ lọ́pọ̀ ní oúnjẹ ogun tó tó ń bọ́ tẹ̀síìrì ní ìsìn ọkàn jókòó lára tẹ̀síìrì ní ọkàn ti lọ ibi ẹnìkan fẹ́ mú kan wá ẹnìkan fẹ́ dá ilẹ̀ kan wà tí wọ́n ní awáwó mẹ́ ní kankankan business bó ti jókòó mọ́lá tí bọ́jú ló jókòó ọkàn òjókòó mẹ́ bóńtà náà bìí ti rí sallallahu alaihi wasallam ká máa jù síra wa láàbá náà torí pé ẹnu àkókò tá wá lè ó ké pọ̀ ní àkókò lò lójúmọ́ bá ti wá ọlọ́run a ayé ká síta tàbá tó wá jáde kó ń bẹ̀ tán wá bí tàbó mi ń pọ́sílẹ̀ wẹ̀ tó máa sáyé lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wà títọ́ lọ́hùn fọ́lọ́ntán àtọ́rọ̀ fọ́lọ́ntán anẹ́rọ Muhammad tàbá kò sì sí ànẹ́bẹ̀ yẹ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n lè wò lọ́pọ̀ jù ní sí ànẹ́rọ Muhammad sọ́rọ̀ báyìí sí ọ̀rọ̀ ẹ̀sìn ni àbọ̀rọ̀ amúrúndì níyìn amúrún lónìyàwó ọya kí lọ́pẹ́ wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ sáàní ànìyàn sáàní alámàrí ànìyàn sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ni mo pé wọ́n ní bóyá nǹkan láti rí ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹnu sọ́ọ̀tì mẹ́jìnì tí gbogbo wa máa kí lórí wa sọ Àwọn onímọ̀ ọba tún máa yà yẹn, wọ́n á ní kí gbogbo ẹni ah, ah, o, wà máa yá ń pípò á nílẹ̀ àwá, tí wà máa yá ń gbogbo ọgbà yìí, kì sí bẹ́ẹ̀ wà máa yá ń pípò á nílẹ̀ àwá Àmọ́ ayé bá sọ ń gbà mí, a máa tán dá padà, sọ́rọ̀ láàrín ah, sọ. Níbi àánú, tó yá bá wọn ní àyà yìí òun náà ni àṣírí táàbí máa túmọ̀ rẹ̀ tábà ti pín ámúrù sí méjì táàbí máa pé ìtọ́pọ̀ jù náà sáàrin ànábì ni ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àmàlọ́ pé wà máa yá ń rìn àwa ìmúwa ìlà wa lórí òwúwa. wọ́n táàbí máa túmọ̀ rẹ̀ ní ní tẹ̀sí wọn fi yé wa dáadáa tábà ń kọjá lára àwọn àyà bá ń nọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn ànábì ní ọ̀la lágbàgbàlá kí ní ọlọ́run àbàbà ilé ìkùnmù ti ibẹ̀ mọ́ fẹ́ káwọ̀ lórí tẹ́lẹ̀ ṣùgbọ́n àjẹkù tó wà lára tànáhùn lánẹ́ka jẹ a sì rí a àìjẹ́ àjẹkù ní mà àjẹkù a tó níta àjẹ lánàá náà ń bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ ti sọ̀rọ̀ sọlọ́lá wàlákin náà lọ́ha hábàbà ilé ìkùnmìnì ìmáà ibẹ̀ láti gbúdẹ̀ sírò lọ́la ọlọ́nkọ́sọ àjọlá lọ́wọ́ olúwa ń sọ pé ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم ونوى إليكم الكفر والفسوق والعصيان Thank you.